very good ṣe rí ikú bàbá yìí aláàfin ọmọ òdua ni ìtàn yẹn mi lè sọ tóró ó ó ó. ó bọ ó bọ oyè mi oyè mi. mo dada bàbá mi sọ fún mi tí mo mọ gan. ṣùgbọ́n ṣe rí ikú aláàfin jẹ ọba tó ní àyà tó dẹ̀ strong ilẹ̀ yorùbá tí ìbá ẹ̀kọ́ ló ṣe àwọn olóṣèlú náà wà àwọn ọba yẹn lẹ̀ àwọn olóṣèlú náà wà àwọn ọba yẹn lẹ̀ ọba lẹ́yìn ọba lẹ́yìn ọlọ́run ọba ló kàn tó máa ń pàṣẹ nílẹ̀ yorùbá tọ́ba bá sọ pé nǹkan báyìí kò sí wa bẹ́ẹ̀ tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́ tí wọ́n bá sọ pé bẹ́ẹ̀ kọ́ bẹ orí ẹ̀ dànù ni ìgbà tí Ọọ̀ni wa ń bẹ láyé àwọn ọba tó lágbára Yorùbá tá a rí fi ara wọn ni nọ́mbà wọn àwọn Aláàfin Ọọ̀ni of Ifẹ̀ àwọn Àwùjalẹ̀ àwọn ọba tá a mọ̀ pé kí sáwọn ọba tó ń dé pálí kiri sí tẹ́ńpẹ́lú kẹ́ ń jọba aládùúgbò tó ń jọba tí ò ní tùmọ̀ ẹ̀ mọ́ ẹ̀ o ohun tó ń fi ń bàjẹ́ náà nìyẹn o tó ti ń sìn. adìyẹ kò pálí ẹ ẹ àwọn kálukú kẹ́ ń jọba tí ò ní tùmọ̀ ń sìn kálukú kẹ́ ń jọba tí ò ní tùmọ̀ ẹ orúbà náà ń sìn mm ẹni ọba kan náà ní bẹ́ẹ̀ ń bàdàn ọba ìpín méjì ń ọba ti ń lọ bí one million ń bàdàn kò tiẹ̀ lójútu mọ́ ọba ọba bẹ́ẹ̀rẹ́ ọba yemẹtu ọba sókà ọba àwòrò gbogbo yẹ onítùmọ̀ ṣùgbọ́n bàtà àgbọ̀dọ̀ rí fín òun lolúbàdàn táwa mọ̀ pé ọba tí àgbọ̀dọ̀ kọjá yìí sí olúbàdàn nìbàdàn lọ́yọ̀ọ́ aláàfin àgbọ̀dọ̀ aláàfin fi àfẹ́tọ́ bá fẹ́ parẹ́ lójijì nífẹ̀ẹ́ kọ̀sẹ́ tí ó gbéná ojú ẹkùn láìsáwo hmm. hmm. tẹ bá gbójú wo tẹ bá ẹni bá gbéná apàrẹ tán ní gbúrò ẹ̀ mọ́ láéláé mo fọlọ́n búra fún yín láyé hmm. ọ̀ọ́ni òfìfẹ́ ọba tí gbàdọ̀bálẹ̀ ọba ni ọba tí gba ìdọ̀bálẹ̀ ọba bọ̀ǹgbà tí màá yẹn dé bàbá yẹn ó rẹra ẹ lẹ́ẹ̀ nígbà tí ọ̀ọ́ni ń bẹ láyé síjú adé òun àti aláàfin gbà fúnra wọn wọn jọ wà lẹ́fù ni wọn gbà fúnra wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. sotí ṣe gbà fún ọ̀ọ́ni tó kú yẹn gbà yẹn hmm. ọ̀ọ́ni náà kì gbà fún aláàfin aláàfin náà gbà fún hmm. mo ti pàdé wọn ti tẹ̀lé wọn lọ sí òkè sàn ikú dẹ̀ lágídí bàbá láyà gan ọ̀dẹ̀ lágídí ọ̀ràn anybody so ohun tí wọ́n máa ń fà ni pé ikú máa ń sọ pé òun gẹ́gẹ́ ni ọmọ Oòduà pé kì í ṣe ọ̀ni pé òun jùlọ ìjà yẹn jọ wà láàrin ara wọn bọ̀ǹgbà tí màá yìí dé ó rẹra ẹ lẹ̀ ọlọ́ba aláàfin ní ààfin ó gbéra ẹ̀ kalẹ̀ fún ọlọ́ba gba àwọn ọba tọmọ̀pọ̀ jọba gidi ó gbéra ẹ̀ kalẹ̀ fún wọn àwọn náà oníkẹ́jẹ́ ká fìfẹ́ Yorùbá ìkan náà ni wá ohun tó ń pè ní Oòduà òun ni ìfẹ́ ìfẹ́ náà àwọn bàbá wa ń fi sọ́n fi dá Oòduà yẹn lẹ̀ ń gbà yẹn kí sí kàkà má bára wa òun náà fàrí fítà àwọn àwọn ọ̀dọ́ wọn yẹn tó fi ń rí àwọn àwọn fi ń rí àwọn ọba fín ọba bàbá yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ nbẹ̀ gan gbà yẹn so gbogbo kẹrẹ ń wà bó ṣe yẹ kó wà kẹ́nìkan wá dìde kó wá ní tani jẹ́ aláàfin sẹ́mu kó ṣètẹ́jẹ́ ọ̀parẹ́ lójijì nìyẹn ó ti tán ọ̀fà ibùra fún kò ní jẹ́ nǹkan kan mọ́ tó bá jẹ́ nǹkan lé nìyẹn kó òun wọlé pé òun jẹ́ nǹkan kọ̀ mọ́ kó òun o kí ẹ ah! jẹ́ nǹkan kan mọ́ lórílẹ̀ a wà yìí kì í ṣe pé èèyàn fi ń bù yàn èmi ò hmm. rán níbọ̀dì ńṣẹ́ èmi hmm. dàńdógó mi kọjá àbínúdá hmm. ẹnìkan ò lè gbá sọsọ mi lójú bẹ́ẹ̀ bá gbá sọsọ mi lójú ọwọ́ rẹ̀ ọ̀sẹ̀ jẹ̀ èyí ò sì sọ pé gbogbo gbọdọ̀ débi kan wọ́n ó bá ti jù mí lọ bíbélì ní bọ̀ fún bàbá àti ìyá rẹ̀ àti ẹnikẹ́ni tó bá jù ẹ lọ lẹ́yìn ọlọ́run ọba tó dá wa àwọn bí àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa ní ká máa fún respect kì í ṣe pé ẹ rí i pé àwọn haúsá ẹ wo buhari sìn president wa tó bá rí awúsá kan tó wé láwàní tó gbé kínní ránkàdé ni wàláì. mo fọlọ́ nbúra yóò mọ̀ fàkànlé fún ni o. ẹ rí bó ṣe máa kí gan. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ọba bìnní ìgbà tí tó ń ti máa jẹ oyè. Hmm. ta ló lè gbẹ́ni oúnjẹ kuma. kò sí. ẹ wo gbogbo jẹjẹ tí. ẹ wà pọ́nlé àwọn ọmọ ibo yẹn ọmọ ṣe igwe wọn pàtàkì ọba ẹ̀yin wá kàn gbó ọkàn wa nígbà tó pé àwọn ọba yẹn náà ọlọ́sàforíjì fún mi hmm. wọn ò ọmọ tó dájú lẹ́gbẹ̀ẹ́ kọfẹnu járánkì ọba kan gbórí ẹ sínú gbàlọ bọba láàfin pé ìtọ́ ń fi yín fi àti gbórí ẹ wá kọfọjọ́ ọlọ́jọ́ lọ ọba ọba àwọn ọmọ járánkì ń pé ọmọ ọba lèmi so mo mọ tó ń pè. ẹ mọ ẹ yìí o. kàn kẹfẹnu kun ọba ẹni àwọ ọ̀rọ̀ tẹ́ ìbúra bí mi wẹ́rẹ́ ń ọba yìí hmm. àwọn kẹ́ ti fẹnu kun aláàfin àbí ọ̀nì yẹn níbi ọ̀yọ́ ní nàìjíríà tí mo gbá wọn pò ó ẹ̀yin èyí sọ bá ọ̀nì nàá wọ́n interview mi nígbà jọ jà tán ká gbéná ojú ara wa tẹ́lẹ̀ gẹ́gẹ́ mo ti gbéná ojú wọn táwọn ọba pọ̀ mbẹ́ mo dẹ̀ rí pé mo pàtàkì ọ̀nì kúrò mbẹ́ ọ̀nì lọ́ba tí mo mọ̀ pé ọba gbogbo àwọn ọba yòókù ọ̀bọ̀n pálí ni wọ́n so òun lọ́ba tó nítàn tá a lè sọ tán ẹ̀ pé ọba first class ọba. Hmm. first class ọba. Eh, hmm. first class ọba tá a gbọ́dọ̀ sọ pé ta ni ń jẹ́ báyẹn hmm. ẹ ti understand so ẹ̀yin ọba kan àwọn second class ọba kúẹ́kúẹ́ tí ò tí ì ní okùn àwọn akẹ́kẹ́ nu kun ọ̀ni ọ̀ni ọ̀ọ́ni so fúdi èyí àwa Yorùbá mo fẹ́ ká mọ pọ́n nǹkan wa lé ẹ má jẹ́ ká mọ járáǹkì àwọn bàbá wa ẹ nísìn ìkẹlẹ gbé ètò yìí nísìn ẹ ní ètò àṣà kẹ́nìkan wa jókòó sí kọ́ mọ járáǹkì àṣà wa hmm. that was the time mo ń bọ̀ ní Germany pẹ̀lú àwọn ọmọ mi around two thousand and seven àwọn ọmọ mi ọkùnrin nǹkan tí mo gbé bí ń gbà yẹn èmi àti fọsọ àmì tó wà ní Canada pẹ̀lú tó wà ní Germany àwa àwa dé ní adesi Frankfurt ọ̀rẹ́ mi kan bọ òyìnbó ni so ó wá pàdé mi bàbá kan wà ní germany ó ń pè ní bàbá àríyọ àwọn tó bá mọ bàbá yẹn sọ ti pẹ́ lu yẹn àwọn tó wà ní irú tó bá wọn mọ bàbá yẹn bàbá wa pàdé mi pẹ̀lú mọ́tò èmi wá dọ̀bálẹ̀ nu snow ẹ ti understand àwọn ọmọ mi dọ̀bálẹ̀ fún bàbá òyìnbó yẹn sọ́ọ̀kì ó wò mí ó wo àwọn ọmọ mi yẹn ìgbà tí mo wá tún kí òyìnbó yẹn èmi àgbàlagbà mo kàn pọ́nlé àwọn ọmọ mi fi dọ̀bálẹ̀ gé fún ó ní wáò ó ní àdéyẹmọ́ mo níyà ó ní listen to me I want you to, to, to help me. I want to hand, hand, hand over my, my son to you. Wọ́n fẹ́ fa ọmọ ìlú lọ́wọ́ pípẹ́ bẹ́ẹ̀ nǹkan láṣà. Ó wu àṣà mi yẹn pé ó ah, ní kí ló ṣe mí mo ní kankan ṣe mí mo kún bàbá yẹn respect ni mo ní sọ̀rọ̀ pé àwọn mọ̀mí náà ti gbé respect fún ẹ. Bọ́dẹ̀ ṣe yẹ kó wà nìyẹn akẹ́wọ̀n rí àwọn bá wa fín àmọ́ rí àwọn àgbààgbà wa fín àwọn bàbá wa fín tí ó yẹ kó rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá sọ orúkọ báyẹn jẹ́ ká change ẹ̀ tí bàbá wa Yorùbá ní ẹnu ọmọ ọgbà ìyá pàdé mọ́ pé ìyá mi ẹ pàdé mọ́ ẹnu ọmọ ò gbà hmm, hmm. yorùbá dẹ̀ tún ní abọ́mọdé lọ́nà àfọ̀rọ̀lọ́ tí ò gbọ́n lóore kò ní gbọ́n lágbà agbọ́dọ̀ mọ ọkọ àwọn tí kinní yẹn ò yé ẹlòmíì ti pẹ́ ní ìbò tó pé ìlú èbó yẹn òtútù ti da orí ẹ̀rú kò ní respect àṣà ìlú èbó àṣà rádaràda rádaràda ó ti wá gbé wọ̀. àwọn gan fẹ́ máa kó àṣà lọ́wọ́ wa. àṣà àwọn òyìnbó ṣe ń wá tó sọ yorùbá tó ń ah, ó dùn mí tẹ ẹ̀bọ́n mọ̀ mí lé mẹ̀dínà bẹ́ẹ̀ ṣe wọlé ní ìsìn yorùbá ní èké òbó sì ni. yọ ọlọ́run sí lólórí ọmọ àṣà wa ni àṣà tó dáa jù tó ní respect ní gbogbo àgbáyé. èmi èmi wá gbà fún yín o èmi gbà fún yín bọ ìkan eh, bẹ tí mo fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ti ń pè láti nàìjíríà ó náà sàánú fún wa ẹ jẹ́ ń dá wọn lóhùn torí ìfẹ́ ni owó náà ná ẹ ló ẹ ló nàìjíríà ẹ dárúkọ yín o.